وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى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 أتيه وأتوارك الله وتشلى محمد صلى الله عليه وسلم يوم ما وجود الحكم القيام لأن أما تسواني بإذن الله تعالى أنه فكر الصيام إنتي على ينوي لكن وكرا صفة صوم النبي صلى الله عليه وسلم فيه وقرار àwọn ọmọlọ́wọ́ àtẹ́lọ́wọ́ ọ̀rọ̀ kí ṣe ti Allah subhanahu wa ta'ala tí ṣe ti òṣìṣẹ́ rẹ̀ olùwàjọ jáde ó bá jù jẹ́lọ wọn jáde ọ̀rọ̀ ìfẹ́ inú àdáwọn ní fún wa nípa àjọyá náà ní ṣọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ìgbìtọ̀tọ̀ tẹ̀lẹ́gbìlẹ̀ ọ̀rọ̀ sọ́kùnrin ọlọ́jọ́ jáde àti asọ́kùnrin gbogbo dáwọn ṣọ̀rọ̀ ìgbàmọ́ṣà ní kò ṣe dédé kọ́ ọlọ́ọ̀ قال شبه قال السخن فيقرا شبه فضل أو أي شخص قل أعوذ بالله أعوذ بالله أعوذ بالله قل أعوذ بالله نعم أشهد أن لا إله إلا الله قال ابن عباس رضي الله عنهما مسير الكريم ويضع في الكبيرة ويتكلم عن أهل السنة والإمام كان في لغة السنة فأخذ البراكين سبحانه عنه ويكتب منصور عن ذلك عن ابن عباس طاعة الذين يكتبون وجوه من طعام وقوة في لا يستحي الله

ولا يريد منكم الخير حكيم يا ومسائل طيب حكيم شغالك المساجر أشغالك المريض أشغالك الحاكم والنفسة الحاكم والنفسة إن وعلم يوم قلني الشيخ الكبير إن أمني سيرا مباشر سبحانه وتعالى تسيا والإباد ní ìrọ̀n tó wá fún ṣàárá gbogbo ọ̀pọ̀ ìṣe ìjẹ̀kù fún wọn onáàni àwọn ẹnikẹ́ni onáàni ọ̀ṣẹ́kùn kàbíyàn alfààdì tamani ọ̀ṣẹ́k àgbàlagbà ní jẹ́bẹ̀ ìgbà tí èèyàn bá ti dé ọmọ 50 years nínú gbèsè ayé ó jẹ́ àfáwọ́ kò jẹ́ àfáwọ́ وهو الشرك وهو الشرك ẹni tí ó bá tí pé tí ẹ̀sìn h nítorí mú wa pé ní àṣíkẹ́ ọ̀nà ìkágbọ́n bá nílé ìkà tí àgbàlagbà wọlé bóyá ní ìmà tó tó ìmà wàhúwá ṣẹ̀tù ó ní ọgbọ́n àti ìgbé tó tó lọ́gbọ́n àti òye wàhúwá ṣẹ̀tù لكن في هذه المسألة المراد بالشيخ هنا شيخ سواوي ليس شيخا في العلم ليس شيخا كيش عبد الله نمي منوي عبد الله أو عارف كلمة ذات عبد الله أنا الشيخ أن يؤتي بشيخ أتواني الكبير عبد الله ọdún wa ní alfààlé alìkíní àwọn kẹ́lùmọ̀ wọn tọ́bí dára síbẹ̀ ogbò ẹ̀ ló ní dàlálà alfààlé ni pé àgbà tó ti tán ó lè kí ní jẹmọ́ ó ti tán ó ti dábú fún jòkó jòkó irú àwọn èèyàn yìí eh, ìrìn ìtọ̀lọ́ ọmọ pẹ́kọ̀ọ́ mọ̀lẹ̀ yọ́sù wàlá ìròrí ìròrí kọ̀kọ̀. Adúpẹ́fọ́ ọlọ́pọ̀ yíwá ní ṣùgbé, ọlọ́run fẹ́ nìra tẹ́lẹ̀ kọ̀kọ̀. Ọlọ́run fẹ́ nìra. Tó wá ní ṣọ́gbọ́n aláìmọ̀ ìwà sọ̀rọ̀ àdáyà tọ́lápàá, ìtẹ́lú ní ọmọ ajá àìyàn àlẹ́kùn fi dí ìrìnà. Ẹjọ́ dàbí ìlera àti fún inú ẹ̀ṣẹ̀. Wọ́n tó ọ̀pá gbẹ́ṣẹ̀ yé lọ́gbọ̀n tẹ̀ṣẹ̀ lẹ́ra rẹ̀ lára. Mọ́ الأمر إذا اتسع طاق فإذا طاق اتسع àmọ́ káwá fún ìyàn pa ìsìláàmù ìṣẹ̀lẹ̀ irú àwọn àgbàlagbà Sheikh Al-Kabir alfààmì tó ti fàmíyà tó ti tán irú wọn ọlọ́run ní mo gbé àwẹ̀ kó lórí wọn àmọ́lọ́wọ̀n òfin wọn tányányá òfin wọn tányányá ẹni kéjì tó tó wá jọ bẹ́ẹ̀ olùmọ̀lùmọ́r àtùlà àjúrùs pẹ̀lmára atóbìnrin àgbàlagbà tó náà ti di àjúrùs kò ti darúgbó ṣọ́rí kẹ́lìmọ̀ àjúrùs ó wá láti di àjú ìkádàrá ó ti darúgbó débi pé kò lè dá pẹ̀kàṣe mọ́ ṣe mìírànà ìyáyé láti pàkíyèsí gbà àkíyèsí wàhálà táwọn èèyàn dáálẹ̀ síra wọn lọ́rùnlẹ̀ Yorùbá ìmọ̀ lọ́rọ̀ wọn wá fẹ́ wá wá àrí látòkè ní bẹ́ẹ̀ ní ìgbọ́ ó ń láwẹ̀ táwọn èèyàn fọwọ́ ara wọn dìzáìnì tí wọ́n ń pè ní àwẹ̀ àwùkú àwọn oṣù tí wọ́n ń pè lóṣù àwẹ̀ arúgbó ó náà tó ṣòro jáde oṣù tí èṣèlú àwọ̀ oṣù ọ̀wọ̀ ní àmọ́kẹ́ ìṣèṣù òwe lóṣù àwẹ̀ ẹni bá láwẹ̀ tí mọ́ sáfà ń sàtẹ́lẹ̀ kóṣù ní ó tó dé pé a ń gbàwẹ̀ Monday a ń gbàwẹ̀ Thursday a ń gbàwẹ̀ àyíyámọ̀lẹ́bẹ̀ àwọn ọjọ́ funfun mẹ́ta ní oṣù àwọn mí náà ní mọ́ ní 12 13 14 àwọn mí ní 13 14 15 nínú oṣù ó ní ẹ bá ti bẹ̀ẹ́ kó gbogbo ẹ̀ 12 13 14 15 òṣìláìsí ọ̀sàbíṣáìsì gbogbo àwọn àbá àkọsọ̀rọ̀ rẹ̀ ẹ bá ti wá mọ́ ń tàbẹ̀ tẹ́lẹ̀ tí rọ́jà bùbá gbé ìlúgbà àmọ́káwà kanlẹ̀ kanlẹ̀ sọ pé tí rọ́jà bùbá ti gbé ìlàgbó yẹ mọ́ ìdájìra á òṣèlú ìsìláàmù ẹni àfá àtọ́ bá ti gbọ́ lẹ́nu rẹ̀ tó ní àwẹ̀sán bẹ àwọn arúgbó ní ọdún fi ọdún àti ẹwọ́n bá ní kí òsínbẹ́ ọdún Muhammad sallallahu alaihi wasallam kódà ọdún fi hàn náà àwọn onímọ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ló tíra ọ̀rọ̀ ẹnu àwọn èèyàn lásán òsín ló tíra ẹ̀sìn àwọn àwọn káàkiri mọ́ rí dájú àwọn arúgbó sí ọdún tíra kankan àmọ́lẹ̀ yìí báyìí àwọn Bóòtọ̀ náà ti wá lọ lórí àgbà àgbúgbó àpáàsọ̀ pàtẹ Abdullahi ibn Abbas radiyallahu anhuma wa an sahabata ajma'in. Ó ló sọ lọ́rọ̀ rẹ̀ pé ó lágbàlagbà arúgbó lọ́kùnrin, àgbàlagbà arúgbó lóbìnrin tó lé pa wá láwọn méjèèjì pé láyẹ̀ sẹ̀tò ìhàrin àìrí ẹ̀ṣù wọn níbi ó ti dàgbà wọ́n lè gba àwẹ̀ mọ́ kí èsà àrin wọn ó túnwà sí pé tó bá ṣe pé wọ́n lè gba àwẹ̀ kí ní gọ́ṣe ẹgbà náà káwà lè gba àwẹ̀ mọ́ ọmọ gbà mọ́ ọlọ́ni àmọ́ kí ni wọ́n ṣe tán fàwẹ̀ nílẹ̀ àmọ́ o àwọn ọlọ́pọ̀ kan ìdáwọn ọmọ wá fi rọ́pò rẹ̀ ní pé kan mọ́ bọ́ aláìsípọ̀ kan àwọn ọjọ́ kan aláìsípọ̀ àwọn ọjọ́ méjì aláìsípọ̀ aláìlẹ́kan níjọ́ kẹta aláìlẹ́kan bó ṣe bù wọ́n ìrìn ìṣìláàbù àtẹ̀ṣẹ̀ ní ọrùn púpọ̀ bá ọlọ́run tó fún alágbóyìn rẹ̀ dáadáa sí ìgbà ìlọ níbi àṣì ní wá rọrùn dé arúgbó lè bẹ̀kẹ́ mọ́ kààwẹ̀ lọ ó sì mọ́ kájọ mọ́ kájọ mọ́ kájọ mọ́ kájọ ìjọ àwọn ẹbá tó 20 bí sì kó àwọn aláìsí 20 jọ bí sì pọ̀ ọgbọ̀ wọlé kan náà lọ́jọ́ kan àwọn ẹgbẹ́ ìlú ti gbà olùwàjọ́ ti rẹ̀ náà ó bá sì kú ó tẹ̀kọjá parí ramadan náà pé òní ramadan náà jẹ́ lóṣù yìí 29 ni mọ́ta lọ́gbọ̀n ni mẹ́rin ló jẹ́ ọgbọ̀n ló tọ́gbọ̀n rí ló sì bọ́ àwọn aláìlọ́gbọ̀n ló sì bọ́ wọn lẹ́kùn náà ọ̀pàá náà àgbẹ̀rẹ̀ àpàá ìgbàláyé rẹ̀ wá ìmẹ́lẹ̀ ni Anas ibn Malik radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in ìlú ẹ̀ ni Anas máa ń ṣe nígbà Anas dáta tó tó kú tí ò lè gbà náà

àmọ́ kí ẹ̀sẹ̀lẹ́sẹ̀ rí àṣọ pé láàáyẹ́ stẹ̀pì ha ní àyàṣùgbà tó dárúkọ áṣọ ni ẹ ìgbì wàhálà láàrí ilẹ̀ ìdí ikú rẹ̀ wúwú fìdí àtọ̀ olùwàbí ní ẹni tágbára rẹ̀ bá ti kápọ̀ gbáwẹ̀ fi ìyá tọ́lù àyíká àríkì fìdá fìdí àríkú ṣe kí wá ní fìdí àti ó ṣe tọ̀ àwẹ́ tí ẹ̀ ní ọlọ́mọṣà àgbàgbọ́ yọ rẹ̀ ẹgbà wá tó wá látọ̀rà ní mọ́mù dá ọ̀pọ̀ tí ní mẹ́ntọ́rí pé ويترك عن كل يوم فيها مستطاع من عنده طيب الإمام الدار القطني عليه رحمة الله قد دورك وصححه وفي لنا إلى طيب، إذا وانا سؤال الله طريق مرسوم عن مجاهد عن بن عباس عن بن عباس في آيات آية وعلى الذين يكونه في بيات الطعام المسلم هو أن أن ووي أن ووي به هو الشيخ الكريم هو الشيخ الكريم àgbàlagbà gbọ́lọ́pọ̀rin àrídáàdì láàrín àṣàrí òṣìṣẹ́ tí ò ní mẹ́ta pa pẹ́gbà rẹ̀ náà pàdé òṣòlò wà ló tẹ̀rẹ mọ̀ àǹkún lè yọ́wọ́ mẹ́rin yóò wà máa bọ́ aláìríkọ̀ ọ̀pọ̀lọpọ̀ nísfàṣà yóò máa mú múdù méjì inú ẹni oúnjẹ tó bá jẹ níwà nínú wọn ni ó máa bẹ̀rẹ̀ àwẹ̀ máa tó amárágbàlagbà ń gbà ní tí ó sì lè gbà mo láwọn kò báyàwó mo láwọn náà ní bàbá mi náà ni wọ́n bàbá yàwó mi wọ́n bàbá ti lé ní wọ́n wọ́n ti mọ̀ súnmọ́ 10617 láì ṣeríkún fàá criminality and that in that result. Àláfíà pé nkẹ́yọ kan táàbí máa ń sọ pé àgbà ló dé sí bàbá orí pípọ́ mú ọgbùn ògì mọ́. Àmọ́ wọ́n sọ̀rọ̀. Wọ́n sì gbọ́n táàmù. Wọ́n sì gbábẹ̀ lọ́pọ̀tọ̀. Gbogbo wá sí Ramadana yìí tó lọ bàbá ẹ̀gbọ́n eh, ìyàwó mi kí bàbá bẹ̀rẹ̀ lọ ẹmọ́jẹ tààdù gbà rẹ̀ lọ tó bá yíwọ́ níṣe ọ̀rọ̀ gbogbo wa kí ni ìyíwọ́ sí àbúgbọ́ aláyọ̀ ọ̀gbọ́ ọ̀sìgbà ọlọ́run sí ìfún ọgbà mo sì ní bàbá ìyàwó ìṣe kan náà àwọn ti wá kú báyìí aláhùnmọ̀ tó ìlọ́pọ̀ ọwọ́ sẹ́lẹ̀ kan àwọn tí ń bá wọ́n ọdún orí tí wọ́n náà ti súnmọ́ 90 years báyìí 80 something years àwọn náà tó fi di Ramadan Ramadan ọdún tó lọ ààrẹ yẹn serious wọ́n dí àwùjọ pọ̀ ó ń ṣe gbogbo wọn padà àríṣẹ́ padà mọ́ tí ìtàrí dé àwọn ìrìnlẹ̀ṣẹ́ tó wọ́n gbà ṣe túnmọ̀ sí pé àmọ̀ra wà gbàdàgbà ní tí wọ́n sì ní kápá àti ẹni bá ti ní kápá àti jàwẹ̀ kí ni kó ṣe ọgbà ní tí wọ́n mọ̀ ní ìmọ̀já láti lọ́dún ní ìpàdà tí wọ́n pè ìdára ní oṣù gbà rẹ̀ lọ́dún lẹ́yìn tí ẹ̀sùn wọn wà láti ẹ̀yẹ sí lọ́wọ́ yá

àgbègbè gbóògùn náà ti lọ ọmọ náà dálùkún ara wọn náà ẹ̀dàkẹ́dà àwọn ìgbàdé ìgbè wọn àlàáfíà lẹ́gbẹ̀ẹ́ ṣogbó náà lọ mú náà pọ̀ lè pé àgbàlagbà ló fẹ́ tó lè gbà wọn irú wọn kí ni ká ṣe tẹ̀gbọ́n wá padà sọ bí áyà ọ̀nà lọ́wọ́ payẹ bí wà áìkà súnmọ́ ó wá ní kẹ́ gbà mẹ́nu yìí Abẹ́ni tí ó bá fi gbà alàgbàrí ìrẹ̀lẹ̀ ìpò náà wúrú tí ìrìnàjò tààrà jù. Ẹgbà áfà, ẹjá tó gbọ́ta fún òní rádà tàbí ọwọ́ àpútà. Àbúrò rẹ̀ rádà láàájọ́, ó ní ẹni tágbà tó gbó bá dágbà. Kò wá ní káfà àgbàwẹ̀ mọ́ kò lè gbàwẹ̀. فعليه بكل يوم مد من قبر lójúmọ́ kọ̀ọ̀kan àkùgbọ̀nà máa ṣe ní tòótọ́ nínú kọ́ọ̀ṣ oúnjẹ lè jẹ pátá sí ìjẹ láwùjẹ tí ìyẹ̀ bá wá olè lè fi jẹ́mà án wọ́n ni ó lẹ́ ẹgbọ́n tó kan láti lè gbààwẹ̀ agbára ìgbàkó gbààwẹ̀ lọ́wọ́ ó wá ṣe abọ́ ẹ̀rí ìdí ọgbọ̀n wàdá àbàlà rí ìnà mẹ́sìkíyà ó wá pẹ àwọn aláìní ọgbọ̀n fa àṣùgbà àgbọ̀n ó sì gbọ́wọ́ yóò bẹ̀ẹ̀kan náà kí a ló ṣe gbọ́wọ́ yóò bẹ̀ẹ̀kan náà alátọ́lẹ̀ àákìlá lẹ́nu ní pé àgbàlagbà ogbó àwọn ọ̀kọ́lá gbogbo àwọn tí fìdíà tí ó wá ṣe ni pé wọ́n á mú sí ó bá láìsí ní oúnjẹ oúnjẹ ọlọ́mọṣẹ́ àfọwà ní àgbọ́yọ́ ìwà ẹ̀yẹ mọ́sálà tó wá tẹ̀lé alhamilu wal-murdi alhamilu nínú àwọn ẹni táwọn alfa àwọn kàpá àwọn àgbàlagbà ogun ni alhamilu wal-murdi alhamilu wal obìnrin tó gbóyún símú obìnrin tó kí ni tó gbóyún símú wàlmọ́rọ̀dẹ̀ almọ́rọ̀dẹ̀ olóbìnrin tí ń fọmọ lọ́mú obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ ìdájọ́ kan náà ní bẹ láàrin òun àti obìnrin tí olóyún sínú àwọn àwọn méjèèjì ọ̀nà wọn ni wọ́n gbégbà àwọn àlùfáà sọ pé عليكم ورحمة الله وبركاته nínú ìkẹ́ ọlọ́run tó tóbi lórí àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ ọ̀lẹ tágbára wọn kankan gbàwẹ̀ mọ́ ànúrọ́kọ̀ọ́sọ̀ láhóm fìlìfìtẹ̀ onígbọ́lọ́wọ́ ọba ṣe ìrọ̀rùn fún wọn pẹ̀kà túnú ó ṣe ìrọ̀rùn fún wọn pẹ̀kà jíkiri jẹba mbó ni wọ́n ti wá ó bára kìsó tọ̀ èyí dojú rẹ̀ wọ̀ dáadáa nínú àwọn tọ́rọ̀ wọ́n wá rí báyìí tí wọ́n lérò dájọ́ pé ipò ọ̀lẹ là ń gbé wọn sí ọ̀nà alhamilu walmurdi almada alhamilu lóbìnrin tó lóyún sínú walmurdi obìnrin tí ń breastfeed ọmọ lọ́wọ́ àwọn méjèèjì ipò náwà wọ́n wà láàyò orí ìdòbí kò mọ̀lá tó sí. Mú láti wá rí ìgbàwà wùlú wá lórí ẹ̀. Anọ́sì tá dárúkọ ń bí wọ́n ni Anọ́sì ń ibìrì máàlì. Mìnìhúnà ibi lọ ti kẹ́kọ̀ọ́ pé tó bá ní Anọ́sì ibìrì máàlì kì méjì ni wọ́n lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Mélòó méjì ni wọ́n. Anọ́sì ibìrì máàlì kí ń al-Ansari òní tí wọ́n mọ̀. Anas ibn Malik alikini al-Ansari Ansari ló hun Madina ló wà tánà fìdí wá bá wọn bẹ́ so Anas ibn Malik yẹn o ni khadim Rasulillah sallallahu alaihi wasallam àwọn àdíṣì tó bá sì ti ń bá pàdé sándárkọ̀ Anas ibn Malik àti Anas ibn Malik Anas dá sọ́lọ̀ Anas dá rẹ̀ lẹ́ẹ̀kan Anas dá wọ́n Anas tó bẹ ìgbàwọ́ ilé ìta afẹ́ káyí òun iṣẹ́ Anas ibn Malik nílẹ̀ Ansari ọ̀nà Anas ibn Malik al-Ka'bi alikimi pé jama máa ń kókọ rẹ̀ já láti Anas lọ di pé al-Ka'bi al-Mada Anas ibn Malik al-Ka'bi ìran wọn ìran Abdullahi ibn Ka'b ló ti wá láwọn afáfí wọ́n pè ní al-Ka'bi li tafriqu baynahu wa bayna Anas ibn Malik al-Ansari tó Anas bin Malik al-Ka'bi yìí tàbí lò náà a ti gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ bá ti nífẹ́ àwọn tàbí alágbé yóò kọ wá tí ó kan látọ̀dọ̀ ànábì àdísì ilẹ̀ kan náà àdísì tàbí kà ló lè yìí àwọn àlfáà ní òun làdísì kan ta mọ̀ tí Anas bin Malik al-Ka'bi tó gbà wá èyí lọ́wọ́ ìpínlẹ̀ ọlọ́kà àdísítà ní anas ibn malikin alkaabi albayanu wádẹ́ albayanu wádẹ́ òun jẹ́ ìrántà ló ti wá abdullahi ibn ka'ab abdullahi ibn ka'ab òun àwọn alfáà fi mọ́ kò ní alkini alkaabi ṣùgbọ́n àmọ̀ wọ́n pé wọ́n gbogbo pàpọ́lá àmọ́ yánásílì mọ́líkì là ń sọ́rí àkàngbà yánásílì mọ́líkì ẹ́ torí gánà sinimánìkì yẹn tó bá ti rí lẹ́mí wí ẹ̀ tánàmì àmọ́ tó bá ti rí báyìí tí bá jẹ́kà nìkáàbí àgbà tí wá mọ̀ pé àdísì kan náà gbogbo tó bá ti wá bá dìsì tààdẹ́ kí yí pàdé àdísì tánàmì pàdé ọ̀sì pé tí ó gíní owó dùn ọ̀pọ̀ ìgbẹ̀ tí ó gíní owó dùn ayùwà ìjáàs àhàn ó yá ánẹ́sì olówá ní ó láàrínlẹ́bí ìdọ́dọ̀ àwọn ìjọ kan àdẹ́bí ìpẹ̀sù ní olùwà lọ nípa àdẹ́bí sọ̀rọ̀ àrùsọ̀lọ̀ anẹ́sìnkú máa ní káàrí ní sọ̀rọ̀ ìṣòro tọ́pàá tí a rí jù kú ìyàtà ọjà ó ní ṣùgbọ́n tí mo bá nẹ́bí ìjọ náà mo bá nẹ́bí pa nẹ́bí ìjẹun ọ̀tán ìjẹgọ̀dá ó láàrínlẹ́bí wọn sọ mọ́ pé odunofakol bá ń pè kí wà bá odunofakol ìdá ìmọ̀ sọ ìwà pé wà jẹun ìlàgbà sọ ìwà gbọ́ odunofakol inú mọ̀kọ́mọ́tò àrírí na àbẹ̀lẹ̀ tí ó ara wọn bí ta àádù mọ̀kọ́mọ́ rẹ̀ nígbà mọ̀kọ́mọ́ ó ti ṣe wá àti báwọn èèyàn ìbẹ̀rọ lọ́ ti wá mú àwọn èèyàn àti inú àti òkúrọ́ ni gbogbo tó ní káwọn òun mọ́mọ́ ṣe inú wọ́n mọ́mọ́ tí wọ́n wọ́n mọ́ ṣe dámọ́ tó wá sáwọ̀ kọ́nà àti kan ọkùnrin kan sì ń tẹ̀lé òun sì ṣe mọ̀ lára rẹ̀ ní lọ bá bá bí ó ti gbọ́ dídá lè fi mú tí fi tẹ̀wọ̀ jẹ́ ah bí ti ká mọ́ ìwà ni ìwọ̀n ti ká ìwọ́n náà ó dùnú fákọlù wọ́n náà súnmọ́ yà ó dùnú mínà dùnú láti fi dàná ẹ̀dùnú ó dùnú súnmọ́ níyà yìí fákọlù wọ́n náà wá jẹ́ dájẹ́ wá èyí ṣíta tó bá sì wọ́ fàkún wákùn fàkún wákùn tó bá sì wọ́ délé ọmọ lọ ibi tó wá káàkiri máa mú tí aláwọ̀ ní jùwá náà máa mú ààrẹ gbogbo àwátáwá kí ó jọ náà inú lárúbátà àtàrí mọ́ hasun lówà ọgbọ̀n kó dùn fàkún fa èṣe ìtàfàkún fàkún wákùn wa in ṣíta ayùwàfàkùn wákùn sókè wà ní ṣàpá wà ódùnù fákùn ódùnù fákùn wà ní ṣe ìta fákùn wákùn wákùn wákùn láti yẹ kọ́ọ́lá wàkùn máa sọ káàkiri ódùnù fákùn wọ́n náà súnmọ́ yáà ní kọwàá jẹkújẹ sí ẹ̀yẹ fàyín ṣe tó bá sì wọ́ fàkó wàkó ọdínlọ́rùn fàyẹ̀ṣẹ́ ìdá àríwá tó bá sì wọ́ ìdẹ́lẹ̀ ọmọ òrùká àti ayé ọlá ala kulli hal ọ̀rọ̀ lànàmìnà wà tìlàbà alábìnrin ó dùnù pàkùn ìwọ́n náà ṣúmọ́ yà yọ wá jẹ tí a ń jẹ kánàsí ibi ìmọ̀lẹ́gbẹ̀rẹ̀ káàbí onífàkùn tó inú sọ́ọ̀tún. Ní àlẹ́bì mímọ̀ ìmọ̀ ìgbà rẹ̀. Àjò òṣìnáwà, ànẹ́ṣọ̀wà àṣánàmọ́ ń dánú. Ṣúgbọ́yà yìí, ẹ̀ṣọ́ àdífì fọ́n pa ọ̀rọ̀ àwọn nígbà tó sọ Nígbà tí nígbà ohun, inna Allah ta'ala, ọba wa bá látọ̀ orí ta'ala, wádọ̀ àánìlì ó ń pé mú ẹni tí máa ń ṣèrìn àjò ṣàtọ̀rọ̀ ṣàtọ̀rọ̀ kiri ó gbé ìdájì irun ó gbé mú bá nìyà àjò kò yọ̀ dáadáa jù ọkọ̀ mẹ́ta ilé ọ̀pọ̀ lójọ sọ̀rọ̀ bá àmọ́ ṣe kí ni hospital sọ̀lá ó ní bó ti wá ṣe fún arìnrìn àjò lórí irun yẹn ó ní wà á nílẹ̀ háàmìlì wà lè wá gbé kúrò fún alhámìlì aláboyún wà lè mórùdí àtẹni tí ń tọ́ ọmọ lọ́wọ́ ahá ọ̀sọ̀ ó gbáwẹ̀ kúrò fún wọn lè mú àwọn power bag àti lẹ́mọ̀gbẹ̀ ahán ogun àwọn máìkì inú lọ́wọ́ ṣòro tàbí ràrí ẹyọ kan tó kù náà ni òbílá yìí lò tó dámọ́ ẹ̀ ramadana sì dé dáwọn ṣe dáàbìlì microphone wọn náà lè dá ilé dáwúdà ara sí náà kẹ́yìn náà fi ra microphone sílé kí gbogbo àwọn pocket money tension sí síkàlùkù bá dáwọ́ 500 naira tó nìyẹ tí ó kàn á sì bá ń fídíò ẹ̀kàn wọn gbóníkẹlẹ̀ mọ̀ ẹ̀ mówó náà lórí ẹ̀dàdúwádọ́lá ẹ̀lú bucket money ti ń bẹ̀lọ́ àbúṣọjá ilẹ̀ ìgbọ̀lọ̀ revision tàbíkọ ilẹ̀ ìdára 500 tí ẹ̀bá ti kí ọlọ́ ẹmọ kọ́bílẹ̀ tí wọ́n náwó tó bá ti yá síjì láti sí síjì lọ́dún tó bá dàgbàlagbàlá wọ́n lọ́wọ́ ẹ̀dà àwọn afáàtọ́ mọ́ dáwọ́ká ọgbọ́ ó làmọ́ gbà mọ́wó dàgbọ́n wọn sọ gíní kan ìdí ẹgbẹ́ ọmọdá ni pé ẹni bá mọ owó gbà yóò mọ owó náà ẹni bá mọ owó gbà dáwọ́ká sí ẹni bá mú owó gbà ẹni bá mú owó gbà yóò mú owó náà ẹni bá mú owó èyí wà àwọn ẹni ọ̀rọ̀ tí mo sọ ìdí ó sì láǹfààní lọ́la àwọn tí ó dáwó pé mílọ̀ rẹ̀ dá sí mike àti fẹ́ra mike lọ́la pẹ̀lú gọ́ọ̀lọ̀ àwọn tí ó dáwó dáwó ọ̀sìn ara Anas ibn Malik al-Ka'bi ó lára bí wádìí wà ánìlẹ̀ hàmìlì wàlmádá wàlmọ́rùdẹ̀ẹ́ as-sawm ẹni bá wá jẹ́ aláboyún wàlmọ́rùdẹ̀ àtẹni tí ń tọmọ lọ́wọ́ as-sawm ọlọ́run wá gbé àwẹ̀ wá gbé kó fáwọn ó gbé kí ni kó ó gbé àwẹ̀ kó fáwọn أنا كمان وابورا أني والله أقولوا بورا لقد قال هما النبي صلى الله عليه وسلم كليهما أو أحدهما النبي ساقو ربيجي أبي كلمة من ولا بنواتي ẹ̀lẹ́jẹ́ ìtọ́mọ̀lọ́wọ́. Ààbò ni ò bá ti wá rí fún mi, gbóòlò ò bá ti kó wá lẹ́pẹ́ jọ́ta náà ni wá jẹun, ò bá jẹun ní ìjọ náà kí na mẹ́mú mẹ́rin tó bọ̀ sí fún wọ́n sì gbé ṣe ìjàdá ní tòkí wá ní àdífìdí àwọn àdífà àmọ́ ní ọwọ́rán àdífì alẹ́fì máa ní kí lè káàrùn àwọn àlfà tí wọ́n ní káláboyún mọ́wulẹ̀ gbààwẹ̀ kí ẹni tí ń tọmọ lọ́wọ́ náà wọ́n ní fídíà àti pé ìdájọ́ aláboyún àtẹni tí ń tọmọ lówó ó dàbí ọ̀rọ̀ àgbàlagbà náà sọ lẹ́tọ̀ ìṣò wà ní sáwọn ìpàdà àdíkù ó lẹ́rí wọn ó dàbí sí àwọn tí wọ́n wá ní gbogbo aláboyún àtẹni tí ń tọmọ lówó kí wọ́n san padà náà ní àwọn náà tó làbí sí tọwá sí ìwò fíkì tí wọ́n mú jáde ah wọ́n mọ̀ ṣàdúrà fáwọn ní mímọ́ àpánàwà kí ó gbọ́ wọn fa wọ́n bá sọ lẹ́sùn olóorí àwọn ní mímọ́ ti ṣiṣẹ́ kalẹ̀ torí gbogbo àwọn gbogbo ẹ̀rọ wátàdínlógún àti gbẹ́ كمي جيوا كمي تقوى قوتي وتطلع والفاوة إلا تشير الفاضل نجم الدين الشبيبان حفظه الله الله في المعشر أني أعوان تغلق أعوان كي وانبي يكون رأي أما شفيه أما كي أعوان بعوان كوبي يجمع أما شفيه يكون رأي رأي يجمع káàwà wípé tàlẹ̀rálẹ̀ ìgbẹ̀jú wọ́n ní àpá nígbà ìbá wá ń kí wà àwọn ìbá àwọn kó rí ẹ̀lú bóò lẹ́jù wá kí àwọn tàbí àtẹ́lú rànẹ̀ rálẹ́gbẹ̀ẹ́ ìgbà lọ́gbàmí ṣe rànẹ̀ rálẹ́gbẹ̀ẹ́ àwọn tàbí ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ wá lọ́rọ̀ mímọ̀ ọlọ́ àṣìyàwó àti fáàmù ti ṣiṣẹ́ ẹ̀lú ìtọ́jọ́ kò ní pé ọ̀tọ̀ ọba dé lóde ní ọba ní kàtíràdé lójú ìlú dìde ìwọ̀n òun rẹ̀ nílùkọ̀ṣẹ̀ mẹ́rin ronú àbárí àtọ̀lọ́dí wọ́n ti mọ́ ronú kalẹ̀ wọ́n ti bọ́ ọṣiṣẹ́ kalẹ̀ ṣẹ́rì àjíìdì tó igbógbó tó fẹ́ gbóyé ní àyà kan àwọn kan ti gbóyé láti ọ̀ lè mú tuntun wà mọ́ wọ́n tó sáàtù kòrán ní ṣọ̀kalẹ̀ wọ́n tó sáàtù sàtọ́bì ti wà ìwọ̀n òní wá sí ẹ̀kọ́ gbọ́ nígbà wọn nígbà na wọ́n tí wọ́n yí gbọ́n túnmọ̀ rọ̀ wá ní ṣúndà pé fáhàmù sára gbogbo tí ó bá tó rí tó fẹ́ dì mú bí áyà àwọn sàábé ti dì mú náà bí ṣorí rẹ̀ kò sí mi tí wọ́n mú wá mọ́ ọlọ́dá kòkòrò sàánú nǹkan tó àwọn alfáàkì wọn ní bùn àwọn ṣe lú àdíṣì wọ́n ní a ah, ìbá ìnábì tó sọ pé inna Allaha tabaraka wa ta'ala wa ta'ala al-musafiri shatra as-salam pé ọlọ́wọ́ bá gbé ìpẹ̀lú tí ń ẹ̀sìdáwọ̀n ìdáṣẹ́ ẹ̀wọ̀n ló ti jẹ́ ẹ̀sìdáwọ̀n ó ti lọ ọlọ́yọ̀dá rẹ̀ pọ̀lúgbò ẹ̀ṣù wá ní kó wá sáwọn ìpàdà nígbò ti gbé ìdáṣẹ́ ẹ̀rùn tọ́lọ̀ fún ọlọ́ọ̀ṣẹ́ kí ni ọyọ̀dá àwọn ní ìkàmú àwọn ìkàmú àdífẹ́ mi sọ̀pọ̀ ti wà ní ìṣọ̀pọ̀ wọ́n ni ẹ̀yìn kọ́lẹ̀ láti ṣe àwọn aláàrí àwọn akáà ní kó sán padà àwọn aláàrí kí ní tọ́mà àwọn aláàrí bóò ló ṣe jẹ́ tó fi jẹ́ pẹ̀lú Kí ló ṣe partially? Láti mú lọ́dún. ẹgbẹ́ ń kú wọ́n ti increase bákan àmọ́dà pàtíníkan alamọ́ta ìta bá wo àdífì ẹ̀ dáadáa ní fi tẹ́lẹ̀tí kí ọlọ́run yọ ìdáàrùn pàṣíàlì ó sì lè kókí ayẹ́rẹ́ ike aláboyún ẹni tí ń tọ́mọ lọ́wọ́ pẹ̀lú àdífì náà àwẹ̀ tọ́lọ̀ ń yọ̀ dáná partially tí lápútọ́ ma partially a ń yọ̀ ń dá àwẹ̀ fún ìyẹn pẹ̀tò àsìkò tó lóyún sínú àyọ̀dá rẹ̀ àmọ́ tó bá ti di pé omi mọ̀gán kó ṣe kí ní ìṣẹ̀pàá àwọn àmì ojú láàrín kó fi wà lágbóyún tàwọn orí ojú fàmọ́ntà أو على سفر فعدة للمدة إلى الدين ثم أن يوان رأيك وكذلك أكون موجة بشأن ما تسمع هذا هو في جنة واحد ما بشأن أمام الحديث قل إن لتقلقوا نيمة تمام جنة kilo ara ṣẹlẹ̀. Amúnà lọ. Òjẹ́ lọ́wà tánà ok sọ́rí pé ayẹ́kẹ́lẹ́ ilé ìjúná nípa lọ tàbí wọ́n tó gúnmọ̀ ọ̀dọ̀mọ́ jẹ́ lọ́wọ́ ṣánú ẹ̀ tọ́yì àwọn àfáàrù tí wọ́n bẹ àfáàrù wá fún alátọ̀dọ̀ Abdullahi ibn Abbas Abdullahi ibn Abbas ni رخص لشيخ كبير وسير فاق لبا أبو والعجوز الكبيرة أتبلغ في ذلك نبي níbi àwẹ̀. Wàhún máa lùkè kọ́ọ̀dù sọ táwọn méjèèjì sí ní kapa kan gbáwẹ̀, àyìn yóò fi rọ ìṣà pé kí wọ́n túnú ọba bẹ̀bẹ̀. Wọ́n yóò jẹ́ ìmá àkáàdà kó kí wọ́n sì máa bọ́ aláìwọ̀ tọ́ ọ wá ní ọ̀rọ̀ yìí ayà tó padà wá gbé wá wọ́n wà jẹ́nẹ́rà tẹ́lẹ̀ mo bàmù iṣẹ́ ìdàmí kò mọ̀ ṣán àrọ̀pàá tẹ̀ṣù onídàájọ́ ìwá rí mail fún iṣẹ́ ìrìnkàmí àgbàlagbà arúgbó rọ́pọ̀ wọ̀n àjúṣe ìkàbí ẹ̀rọ àgbàlagbà arúgbó rẹ̀ ìdàkáyà láàrin ẹ̀kọ́ ọ̀ṣọ́ tí wọ́n bá sí kàpá àtúgbà wọ̀n ṣáàlì wọ̀n mọ̀tẹ̀ aláboyún àtúbẹ̀rẹ̀ sí ìgbẹ̀rẹ̀ sí ìgbọ̀wọ́ ìdàkọ́ bàtà táwọn méjèèjì bá ti ń páyà lórí ara wọn pé ha nínú ìgbéyàwó àbá ń páyà lórí oyún tánú ṣe ń pé tó ìbáṣẹ̀ ní ẹni ìgbé ọmọ inú ìgbésẹ̀ kò ní ṣe àpọ̀ọ̀ta nígbà méjèèjì ló kí wá àtọ̀ àgbàtà bàtà àgbàkún lè yóò mẹ́rin kí Abdullahi ibn Abbas ni riwaya pé ina so fatil habilu ala nafsi tí aláboyún bá ti ń bẹ́ lórí ẹ̀mí ara rẹ̀ wal murdi'u ala waladiha kẹ́ni tí ń breastfeed ọmọ lọ́wọ́ ń bẹ̀rù pé ṣe nǹkan oníṣọ́ ọmọ òun fi Ramadan nínú oṣù Ramadan tó bá ní fún òun gbáàrùn قال المفطرة Abdullahi ibn Abbas ló dáa méjì oṣù nǹkan mẹ́gbàrùn ويطعم ما كان كل يوم مسكينا kọwàá mọ́ fi aláìníkọ̀ọ̀kan bíbọ̀ rẹ̀ wọ́n rọ́pò ọjọ́ kọ̀ọ̀kan wà láyé tó ti yá ní ṣó mẹ́ wọ́n ti gbọ́dọ̀ sáàrẹ́ nìkan Abdullahi Abbas inú ìwáyà ní àti Abdullahi Umar wọ́n ni alkáàbí wọlé mọ́sẹ̀ tó ń dúró wọ́n àtàkùn àti aláboyún àtẹni tí breast milk ọmọ lọ́wọ́ kan túnú kásì bẹ́sẹ̀ rẹ̀ padà àwọn ilé àjẹ́ṣẹ́ sàbí àyànláì oríta ṣùgbà ìyàwó lè bẹ̀rẹ̀ ojú ọ̀nà pẹ́tọ̀ fóòn ní ti wá gbá ọlábìláì ní ọmọ ìgbàndà náà pé áfìtírì lẹ́ṣù wọ́n afẹ́rími àǹkúlè yóò mẹ́rin sí náà kó o sì máa bọ́ aláìní kọ̀ọ̀kan láti gbẹ̀rọ wà lọ́pọ̀ wà látẹ́kùn ní mọ́ṣẹ̀ṣẹ̀ náà fẹ́ mọ́wọ́lá àbúláì bin Umar ó rẹ̀ kò ní ṣe فقال حاكا أما عبد المول بن عمر وابن فأصاب عطش في رمضان وبما جاء في رمضان فأمر ابن عمر أن تفطر وتطعم عن كل يوم مسكينا يجاوي ربه قلت مبوع لا يفطر شبه النزاع والخلاف الواقع في المسألة تقوى بمسألة خلاف النظرات àwọn ilé ìmọ̀ kan ojúbà wọn bí wo ni pé aláboyún àti àtẹntí ń tọmọ lọ́wọ́ àtẹ bá sọ wọ́n di kẹwọ́n gbáwọ̀n ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ní gbáwọ̀n náà Ìrígbọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò kú láàrin méjì.

tọ̀pọ̀ ní ó ṣe sàrọ̀ ọdún mẹ́wàá ṣọ́mọ̀ tó ọ̀rọ̀ ọdún ọgbọ̀n látà ọgbọ̀n dáńtẹ́ kí ló dé ó ní mọ́ wá sàwẹ́ àwọn

ó jẹ́ kí mi ó rò pé káàkà mọ́mà tí ogun aláboyún àti gbogbo ẹni tí ń tọ́mọ lọ́wọ́ sí ibi opinion tó opinion tó lè tó pọ̀ kí mo ló ṣe ọ̀pọ̀ ìgbà bí ìrìnbẹ́ obìnrin ní tó bá wà tán yóò olẹ́gbà èmi ti rí ìjìnlẹ́mú ìyàwó tèmi tí ń kò ń oṣù mẹ́jọ ti ìgbà ó yẹ́ lè ṣẹ̀rẹ̀ bẹ́ ní ọjọ́ náà ní ìmọ̀ wọn ni àmà ìmọ̀ wọn ilẹ̀ mo ti rẹ́ ní díẹ̀ sí ìyàwó mi náà tó yí pé níjọ́ tí ó bí ma ìbá rẹ̀ wà ọmọ tó bí tó bá àwẹ̀ rẹ̀ jọjọ́ náà ẹ̀jẹ̀ bímọ tó jáde lára rẹ̀ tó bá àwẹ̀ rẹ̀ mẹ́tìnà aláìṣẹ́ ọ̀. kọwa mọ́ súnmọ́ aláboyún pé ìbíyàwó ó ara sára o obìnrin ní ìfẹ́ tó tó bá ti lóyún báyìí tí ó fi bímọ onígbádùn rẹ̀ ó mọ̀rọ̀ gbogbo ní tó bá tún bí wọ́n tẹ́rẹ ipò freshfit kò pọ̀tọ̀ láti mọ́ gbà ṣọ́ṣọ́ ọmọ mọ́ jẹun ní báyà obìnrin bí wá ń bẹ ọmọ bíbí nìkan ló wò ní gbígbà rẹ̀ tó ní pọ́ mọ́ sì fẹ́ jẹun lára rẹ̀ àmáká àwọn àwọn àdúráìsà rẹ̀ bèrè gbogbo obìnrin tó bá mọ̀ pé òun ní okun àti agbára láti gbogbo àwẹ̀ kí ni kó ṣe ògbàrù obìnrin tó bá mọ̀ pé òun ò ní okun àti agbára láti gbogbo àwẹ̀ kí ni kó ṣe òfàwẹ̀ ìbẹ̀ tó bá gbàgbẹ́ lẹ̀ kí ni kó tún ṣe gbogbo ara ìṣẹ́ ọmọ ilé ìtún bẹ tó àwọn ọ̀rọ̀ sọ fún wa ń tàṣúmú ààlé sọ wà ń tàṣúmú pẹ̀lú làfún ààlé sọ́nù ohun ẹlòmí wọ́n ń fẹ́ náà tí ó gbé táì tó bá ń prespit àfi tó lóyún kò lè tàwẹ̀tẹ̀ léra wọn ni mọ̀tẹ́bá ní gbogbo ọjọ́ kan lọ́sẹ̀ kan àbẹ́yọ̀ kan láàrin ọjọ́ mẹ́rin ẹyọ̀ kan láàrin ọjọ́ márùn-ún ó sì lè gbà pa áńtà súnmọ́ púpàá kò bá jẹ́ pé oṣù mẹ́jọ ní òdìgbà àwọn ọmọdán ẹ̀rẹ́ kó spreader tí a ní oṣù kan overnight inú oṣù kan they are every week one day in a week ó lè dìgbà rẹ̀ tó bè nípa rí fóhun sì lè nílùú strength yìí pẹ̀lú yóò àbóhun lè nílùú strength yìí pẹ̀lú breastfeeding ó ṣe é báyìí ó lóore ní orúkọ ṣe fídíà rẹ̀ torí ọ̀rọ̀ fídíà ẹni bá ń ka síra ohun ogun tó ń lọ láàrin àwọn àpá ibi disagreement ti wá lélé ìwá ni ó mọ́ gbà rẹ̀ ẹwà ní gbogbo lọ́dí ti bíjá ó já gbogbo ni pẹ̀lú tó fàtàrúgbó fi ti jẹ́ gbogbo mọ́ gbẹ̀gbà rẹ̀ mọ́ ni pé arúgbó ò ní ìgbà ọ̀dọ́ tó fẹ́ padà wá mọ́ àríwẹ̀kọ́ inú wá ní ìdárúgbó dé bí pé kò lè ìgbà rẹ̀ mọ́ kò lè ìgbà mọ́ tí ó fi kú ìlú ẹ̀ àgbàrá àrùn àbẹ́ obìnrin aláboyún àsìkò tí sàbí amọ́lọ́wọ́ náà ní gbogbo oúnjẹ ìṣọ́ yóò padà dáwọ́ ọmọ bíbí náà gbogbo ọmọ tó bèèrè máa ń bí tí máa ti ń wọ́pọ̀ ti kìrí kan nìsí tó ti pé òun lè bímọ mọ́ kódà bó lè bímọ mẹ́díkálì kó máa dáìṣẹ̀ pé dákùndáwọ́ tó ọlọ́run lè jẹ́ àgbàgbà fún ó jẹ́ tó ń dá lọ ayé lónìí tó mẹ́rin bá dín mẹ́rin lé fọ́sí ní sí medical ọtí advice káàkiri ti pèwò ẹgbẹ́jọ bí mọ́mọ́ torí ìmí ilẹ̀ bí máa fọ́mọ́ dé pé àwọn challenges kó dé ìmí ilẹ̀ bí máa ń gbọ́dọ̀ rẹ̀ challenges ló dé pé ẹ̀dì ń gbà yẹn ẹ̀dì yẹn ò kí ń sábà ti dáadáa mọ́ medical ní ìwọ̀n kàwáyà ní tí lálàá rẹ̀ àwúṣàlàyé rẹ̀ tó máa padà wá ń dáwọ́ ọmọ tó jẹ́ padà ní gbogbo ìgbàwẹ̀ náà èyí so obìnrin tó bá mọ̀ pé in tó wù ti gbà ní kó wọn gbà wọn lọ tẹ̀léra wọn but tó máa gba wọn on four days off the three days off ó tún gba wọn dé kódà tó máa rí gbà bẹ́ẹ̀ lọ́rọ̀ bọ́bọ́ náà wọn á ń kà

kó jẹ́ kí ni ọmọ òjìlá kó ní mẹ́gbẹ̀ gbèsè lọ́wọ́ tó rí tàbá ní kó mọ̀ ṣíjọ àtìlẹ́mọ̀ bí fi ọmọ rẹ̀ fi láàrin bí ọdún mẹ́wàá ibi ń bí mẹ́ ń pa mọ́ ní ọ̀tọ́bìnrin máa délé ọkọ̀ tó máa pọ̀ síta wá sí ọkọ̀ máa bí sí ọmọ ọmọ pa mọ́ ní pàtíwẹ̀ sí àwọn tí ràn níbẹ̀bọ̀ náà tí ràn tọ́rọ̀ ọmọ àwọn tó máa ló sí ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ tọ̀ ẹyà kan tó gbé láti náà sí òṣì ọmọ ẹgbẹ́ ọjà náà ọmọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni ní mo pé ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ owó bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ ọlá bẹ̀rẹ̀ anásìbìrì máa rẹ̀ tí wọ́n jẹ́ lọ àánú àánú ṣọ́kọ́lá àgbà yìí ìjọ́ tó nígbà àmẹ́bí sàdọ́ sáré tí ó sàdọ́ àfún àmẹ́bí ọlá ó máa láwọ́ wà wà Ah, ọlọ́run agbẹ́sì ní ọlọ́run ní owó kó sì ní ọmọ tó pọ̀ ọwá ń ka owó tí agbẹ́sì ní bí agbẹ́sì bá ṣe yẹ́pẹ̀ kalẹ̀ tó polówó rẹ̀ yẹ̀kó sì tówó yóò tààtù tó ní sí àwọn ka ọmọ bóò nìkan nígbà tí wọ́n ka ọmọ agbẹ́sì àtọmọ ó sì ní owó Ibi abẹ́bẹ̀rẹ̀ òyìn àwọn sàábẹ́ tó lówó ọ̀kan ni ánà tèbí máa. Gbogbo àwọn àmòrí jíro ní ti ká gbogbo wá ń gbé káàkiri ayé lónìí, ìbẹ̀ bí mẹ́sí pọ́ ẹ̀ẹ́n kò sówó kí ní jẹ́ bẹ́ẹ̀. Jẹ́ ń sọ kí ní kan fún ọ. Sórí ẹ̀yìn jẹ́ máa nírò rí ọmọ púpọ̀ yìí, máa gbọ́ méjì ìgbà káwà yóò tí ìgbọmọ̀ tó mọ́ lé lè gbé àríwẹ̀kọ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ torí ogun àwọn tán ti lánà ọdún ní àdúgbò yìí gbogbo àwọn landlord association níjò náà tó rówó rà níjò náà tó rówó kọ́lé nítorí pé ẹ̀kọ́ ara rẹ̀ nìkan lọ ń gbọ́ gbogbo rẹ̀ òjò wọ́n tí wọ̀lẹ̀ tẹ́lẹ̀ lọ lọ bí káàkà rẹ̀ ṣe ń fẹ́ tí ọlọ́wọ́ bá ń gbọ́ láyé ìwọ́wá lórí ọmọ púpọ̀ gbọ́nà pọ̀ mọ́ ọjọ́ mọ́ bí ọmọ rẹ̀ sí ẹ̀wọ́n yóò jọ inú ọmọ rẹ̀ ọ̀sí mọ́ àwọn ah, former president President Muhammad Buhari rahimahullah bàbá àgbẹ̀ wọ́n tó bá wọn mọ́kùnrin ní wọ́n ṣe wọ́n ṣe around twenty something ló wà ní wọ́n nínú ọmọ fámìlì ọmọ bàbá wọn sọ̀rọ̀ láàrin twenty one to twenty seven lọ́pọ̀lọpọ̀ àárín ìtẹ̀yẹ ìgbẹ́jọ wọn lọ́pọ̀ àríwá tòkí bàbá rẹ̀ jọ tó wá bí máa dé ọmọ nọmba fifteen wá ẹni mo wá o tó gẹ oníbi pẹ́sidẹ̀ntì ilé ayé rẹ̀ ìmáfà ní ayé tẹ̀ mọ́ náà àá ní láti wá ń sọ fún ọmọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ yìí àdé ọmọ bímọ tó ní tọ́ ohun ló ló ṣe ẹ̀rọ nínú ìkàn bímọ tó ní tọ́ àwọn bímọ bímọ àti tọ́mọ tọ́mọ àwọn ọmọ wáyé yàkúyà sí gbóró ìlú wọn náà jẹ́ káwọn tí ìwé tí wọ́n púpọ̀ ọ̀kan mọ bú àwọn tí fi púpọ̀ màmá nígbà jẹ́ bí wọ́n jẹ́ tọ́ wọn ẹni tí ó tọ́ wọn lẹ́ṣọ̀ kìí ṣe gbogbo ẹ̀ ẹni tí ó bá tọ́ tí ẹ̀ lẹ́ṣẹ̀ kí ni jọmọ́ lẹ́ṣọ̀ọ́ àwọn àwọn èèyàn wa ní sí ẹni tó mọ́ rẹ̀ tí ń wọ́ 20 kìíní báyìí nígbà inú báyìí tí wọ́n ti bá ti dọ́dọ̀ ní ah! wọn ah! wọ́n mọ́ tó wọ́n bí àkọ́lọ́ tí mo sì bẹ̀rẹ̀ ohun tó sì ilé ní ìlú ọmọ ìwọ́ sàṣẹ́ owó níbi tọ́ wọn ọwọ́ ẹ̀gbọ́n ní ìbèrè tàbí ọba sí jọba ọwọ́ ó ti wù mí ní ọlọ́ọ̀bá sí bẹ́ẹ̀ ṣọwárẹ́ tí bí tí ò tọ́ ká mọ́ fi wọ́n sọ pé káwọn òṣèrè mọ́ fi mọ́ torí pé ẹlòmíì náà tí méjì náà tí ò tọ́ àbímọ mọ́ tọ́ ó ya karambà nílé kìí sọmọ tó pọ̀ ní òjò tọ́ mọ́ a ní àbí mọ́mọ́ tọ́ náà lóyìn tó bí ẹyọ ẹyọ kan náà ló bí o ẹyọ kan ní sísun yàyà kúyà mọ́ lọ́wọ́ ara ni tí ó fi ju mẹ́ta lọ nínú ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kò sí ìtàrí náà wọ́n ti mọ́mọ́ rẹ̀ ara ni tí ó fi ju méjì lọ méjì rẹ̀ kò sí ìtọ́lá àlùbáríkà gbogbo ó dà tó yí ògbọmọdọ́ bí wọn àtọmọ mẹ́ta lọ mẹ́tẹ̀ẹ̀ta kò sí ìtọ́lá àlùbáríkà ó kó ìdílé fún mi ọmọ ti ta gbogbo tí bẹnu ó tún ta rọ́ọ̀dù ẹ̀rọ náà fẹ́ jọ ọ̀pọ̀ ti bíkùn tó rẹ̀nà àti méjì ìrọ̀lá ní ìdílọ aláti ìgbà wọn fi gbé wọ́n bí ma tó gbọ́ tó tún wọ́n kò sí àṣàdà fún wọn ẹ̀kọ́ ní ayé já mọ̀ pé mọ́rìsì tó jẹ́ èmi ò ní ọmọ fètò sọmọ bíbí ọlẹ̀ fètò sí àmọ́ mọ́ fi ààlà sí ìyàtọ̀ bẹ́ láàrin ẹgbẹ́ àwọn ní mẹ́ríkà káwọn ń gbà yí mọ́ràn tí wọ́n ní ẹmọ ṣètò ọmọ bíbí àwọn yìí ń dàrú ìfètò sọmọ bíbí táwọn polówó apadà rí aláìsí ìfi ààlà sọmọ bíbí làwọn ń ààlà làwọn fi sọmọ bíbí ààlà pé ìfẹ́ bíi méjì lọ pé tí lọ́sìn lókù àlàní orí nǹkan lẹ́tò ètò ní pé mo fẹ́ mọ̀ ṣe àwọn ọmọ mi bá ti bí kan àpìyà ah, ìsinmi díẹ̀ pé alẹ́yìn ọdún mẹ́ta àtún bíbi yíò kò sí láì fún ẹ pé yíò náà wọ́n lọ́ba lọ́mọ fẹ́ wáyé ayé ó ṣe gẹ́ni yóò wáyé ayé ojú ti rí bá rí ayé tàwà yìí gbogbo àrùn tètè sọmọ bíbí ìtọ́lọ̀ bá rẹ kó wá kí ni ó ṣe wà mo mẹ́rú ọlọ́wọ́ ọba kan lọ tó súnmọ́ mi dáadáa tó súnmọ́ fámìlì wọn pọ̀ àtọkọ síyàwó ìyá tàbá wí yìí ọwà bímọ owó akọta ìsọ̀kan wá advice from medical leave pé ẹjẹ́ kí ayò sí ọ kí náà wá sí ọ̀fẹ́ lu abẹ́rẹ́ ọ̀fẹ́ ẹgbẹ̀ kan ká inú bọ̀ náà lè bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ní family planning ọ̀gá tó bí sí tó wà ó wà effective jù

níwọ̀n bá rí menstruation àwọn àti ibi medical doctor kan tó súnmọ́ wọn dáadáa pé ah ìmọ̀ rígbà ìbáyìmọ̀ akílò ah, lè fàá ah, àti kéré gan èyàn náà wà bí ẹ̀kùn wọ́n ti táàrí wọn mọ̀ wá tí ẹ̀wà rí gbogbo àwọn tí wọ́n ń kà ní ìtàwọn ṣe ẹ̀sìn pé ẹni lóyún ah, bá ìtọ́sàgbáyé nínú ọgbọ́n pa àti tèlé ọmọ agbẹ́pà gbogbo mẹ́ta

wọ́n ti pílé ọ̀pàpà gbogbo ọlọ́run fi ṣẹlẹ̀ ìrànlẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn ẹgbẹ́ ìwé oríwá tí ó tí ó jẹ́ ọ̀dọ̀ dọ́kọ̀ padà gbà pé jẹ́ ìní ìrí bẹ́ẹ̀ ló wá fẹ́ fi àjúgbọ́n sọ ojóṣù kan méjì lọ orí ìwáwalẹ̀ àwọn aṣèlú bí ọ̀tọ́ ṣe àwọn ti táyẹ̀ ìrẹ̀ àfíní ìwà ń bẹ̀lú náà fún mú ìwó ṣe ní kò tí pẹ́kẹ́ orí bá wọ́n ní gbogbo family planning dá ń sọ yẹn ọmọ tó náà bá gbogbo wáyé kí ni yóò ṣe eléyìí wà wí fún mi o tí mo mọ̀ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ mú kàánù síra àti mọ̀ kàánù wéèwò lè kọ́ èyí ṣe lè lábá tọ́wọ́ bá fẹ́ mẹ́rin ọmọ lè mú ọlẹ́ni wọ́n láìpé ó yá ẹmọ́ ṣàlàyé ló fi sẹ́rẹ̀ tí pọ̀pọ̀ tó bá ìṣòro tó yá ẹmọ́ bá ń sọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ mo la lọ bó ọmọ bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ mọ́ ìyà àfihàn lọ́ṣẹ́ kí ni gbogbo ọmọ tọ́nà bá fún ọkùn ìyànjú pé gbogbo wọn wọ́n gbọ́dọ̀ ìyàn wọ́n sì gbọ́dọ̀ ìyànjú eré yẹ tí wọ́n mọ́ sá ṣọ́tí eré tó ń sá yẹn eré tó ń sá lórí ọmọ tọ́nà mọ́ fi jẹ́ tó fi jẹ́ gbọ́ adẹ́gbò pàbí amú mẹ́lẹ́ ìlànà ṣọ́dí tẹ́ ti ẹran lọ́nà kan pè fún ọ mo dúdọ́ mọ́ sẹ́tọ́lọ́gbẹ́ fún ọ kí lọ mọ́ wà á yà eventually kò sí lọ́wọ́ ẹ̀rẹ̀ kankan ní gbogbo wọn wàhálà táàrí ṣe lórí ọmọ ọlọ́mọ́ bí i jó bá bí o wàhálà wa kọ́ o ń tọ́lọ̀ bá fẹ́ kọ́ mọ́ ojú lọ́wọ́ ṣe ní ìjọmá ló jẹ́ sí gbogbo abí a mọ́ dáta fẹ́ lórí ọmọ wa lásìkò ìta wà ní kó láti wá àsìkò nọ́mbà 1 ọ̀láyàgbọ́ àti lóòrùn ni lọ́sàn ni ìwọ gẹ́gẹ́ bí bàbá àṣẹ ní ẹnu rẹ lórí ọmọ rẹ ìwọ gẹ́gẹ́ bí ìyá àṣẹ ń bẹ lẹ́nu rẹ lórí ọmọ rẹ mọ ìṣàtọ́ àwọn ọlọ́run máa ń tájà ní àwọn gbàgbé ọmọ rẹ tí mo fẹ́ kọ́ wà ní ìyá rẹ sọ́rí gbogbo kọ́mídẹ́sì tá a máa ń ní lórí skúù kan lápọ́mọ́ sí ilé tó kan irọ́ lásán gbogbo ẹ̀rù ibi tó rò pé best school nìyẹn ó lè jẹ́ bẹ̀ẹ̀ gan-an ọmọ rẹ̀ ó ti kọ́ ìkọ́ kòkòrò wá ní ibi tó rò pé best ilé tó yẹn bóyá bẹ̀ẹ̀ gan-an ọmọ rẹ̀ ó ti kọ́ ìkọ́ kòkòrò wá ní ọlọ́dá kòkó sàmẹ́lì kọ̀ọ̀kan wá ìtọ́lọ́mú ayàmọ́ bí i àdá sọ́rọ̀ ìgbè aláboyé ọlọ́run yọ dáa àwọn wá ọmọ tó wọlé ọkọ láti the age of 20 years yóò ṣòwò abiyamọ from that time tó fi ti bí ọmọ 40 years ní age 20 years yẹn yóò wà láàrin ohun bímọ ó tó gíní ohun tọ́mọ ó tó kéré jù ní àrírí tó bá tó bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá ti tó fún mi ohun tó fi mọ́ mẹ́wàá yóò yọ mẹ́wàá wá wò ó káwá ní láti 20 years ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n wá ní kó wá mọ́ sí àwẹ̀ tó ó túnmọ̀ sí pé for good 20 years ló fi mọ́jẹ́ gbèsè àwọ̀ 30 times 20 kìló fún wa àwẹ̀ 600 àwọn tó gbé 600 wọ́n ní kò gbẹ̀dọ̀ wá sáyé àpá sí ọmọ bí wàhálà nìyẹn mo lè rí mú pípò pé kò ṣe kí ni ó fìdí à yóò yóò mú nínú wá ọmọlàtíà bákan náà torí ọ̀rọ̀ àwọn ní family plan tí mo yà sí ọ̀ mo fẹ́ fi ilé ayé tó máa pẹ̀lú ìṣàkókò rẹ̀ kí wọ́n lò ní ilé máa gbọ́ láti ọ̀pẹ́ tó bí ṣe máa ń kí apá yóò wí wọ́lọ̀ ìgbọ́lù ìyájé mo tún mẹ́rin lọ́dọ̀ ìyá wọn ìpínlẹ̀ mẹ́ta ìkúnlẹ̀ mélòó tí ó mọ̀túnmọ̀ sí ò bá ní ìkúnlẹ̀ tẹ́tàlá yẹn pé àtìyá wọn bímọ thirteen times ìtumọ̀ rẹ̀ ní pé thirteen ni wọ́n ní wọ́n jọ lọ́mọ̀ mélòó ni wọ́n thirteen àwọn yóò ṣàdé àmàláyé ọwà bí ní kí ló ṣẹlẹ̀ mọ́lọ́wọ́ adọ́wò báyàn tọmọ bá ti wá ń ọmọ sí àyẹ́ bí láti nọmbà wá bí orí nọmbà tẹ́ ìkẹ́kẹ́ lọ wọ̀n sí láyé mẹ́rin àwọn tó mú tí wọ́n wá ń kù lọ́mọ ẹ̀yá yẹn tọ́jọ́ ń sọ ọmọ ẹ̀yá àwọn mẹ́ta tẹ́lẹ̀ lórí mẹ́wàá ni àwọn nọmbà 11 nọmbà 12 nọmbà 13 àwọn tó kù sí àwọn wípé òun pọ̀ mọ́lẹ̀ sáyé yáwó sí láyé mọ́ ní mọ méjì láàrin o máa fà wá oṣù màbúrò ẹ̀rẹ̀kẹta nìkanlẹ̀ ọ̀yà dọ́ọ̀yà wọ́n wá ṣògbọ́ ọmọ gbóbi lórí ẹlẹ́gbẹ̀ẹ́ lọ kó ní èmi òbí mọ́ tí condition bá gbéyàn bẹ́ ohun máa ń dára rẹ̀ láàrín ohun condition ló dé obìnrin ń dà ní ìfẹ́ máa ń ṣòwò ọmọ lọ ilé ìdá àárẹ̀ ìkẹ̀kọ́ ní challenges ọkùnrin náà wọ́n níbẹ̀ òun náà lè máa ṣòwò ọmọ lọ ó dá nípa tó ṣe gíní ní challenges ọlọ́run mọ́ṣá àwọn olùgbàgbó ọlọ́run ṣe àlẹ́kùn dáadáa fún wa ẹjá gbogbo ìlàlẹ̀ ayẹ́kú ọlá àmàṣọ̀rọ̀ bá ìmọ̀ṣọ̀lá tó bọ̀ bí àdáṣá tó ń ṣe àìmára tó àmọ́lọ́lá ìrìnlá àṣìkò tó pọ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́la lónìí èmi mú ṣàdéhùn fún ìlànà pé agbọ́n méjì láti bẹ̀rẹ̀ mo ti wá nígbà tí pé mo ní méjì kan tó wà very very important pẹ̀lú àwọn àgbàlagbà kan déédé aago méjì náà làwọn àgbè wọ́n sì sọ fún mi gẹ́gẹ́ mú táàmì sílẹ̀ mo ní pé ọjọ́ mọ́ndé lè mọ́ra láì dára àmọ́ bàbá àmì ọ̀sọ̀rọ̀ láàmú ní ìrẹ́ ti pékin ìjọba so àwọn síwájú àjọ ìjìnà ní pẹ̀lẹ́ ìjọ ẹ má bínú pé èèwà kíláàsì nínú àmọ́ lọ́la ní ṣàkóso àtàárọ̀ láti bẹ̀rẹ̀ ìgbà kò ní lọ́la bí a bá lè gbàdé lọ́la ọ̀nà mọ́ṣàkọ̀ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀la náà ni gbogbo wa ó wá ṣe lọ ọ̀ṣàlọ́ṣì. Tọ́rọ ṣe é sí fún oorun ìkọlà. Ó kẹ́ sí pé lọ́wọ́ ní gbogbo ìlú. Ọlọ́run ti bá wa àwọn àmọ́ àmọ́ tó ó wá pẹ́jú agbọ́mẹ́jì ọ̀la àárọ̀ ìgbàlẹ̀ tó ká tó lọ sí parẹ́ ní ẹgbẹ́ tó lè ṣe ẹ̀. pàtàkì lọ gba àwọn àtàwọn yá òkè ló wọ́n ti parẹ́ wọn gbogbo ẹni wọn àwọn obìnrin ó kó sílẹ̀ ní olówó ọ̀dà ẹ̀ sì gba ẹ̀kọ́ àwọn obìnrin ó kó ní lẹ́kọ̀ọ́ ọ̀dà àwọn olóòkú làwọn máa gbogbo wa ká gbé bọ́ọ̀lù tó ra ọ̀ṣẹ̀ ونبشات من شرور شيئا اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وعلمنا فيه على الصيام والغير وعلمنا فيه على الصيام والقيام وعلمنا فيه على الصيام والقيام وصلي اللهم وسلم على عبدك ورسولك في سؤال تفضل أبو جزاك الله يلا يلا ايش ايش

àwọn ẹni tí wọ́n bá bẹ́ bọ́ aláìníyẹ ìpé ìjẹ́ sàárùn nìkan ni ó jẹ ní àríwó ṣe ń sàárùn àti ọ̀rọ̀. ó lábí pẹ́ṣẹ̀ méjì ni àhà jẹ́ ṣáláì ní táàbà bọ́ túbọ̀lọ̀ jẹ́ àdáwẹ̀ ọlọ́bọ̀ṣàpọ̀ alágbẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìjọlù wáwíwá alùkùránì ni pé wà á nà nàbí ilẹ̀ ìtìrí kó náà kó fídíà tó olúwa ò sọ pé tọ̀ áàmù mìsíkí ní sọ èrè olúwa ò faláwọ̀ tán ó ní ẹgbọ́n ta ní aláìní àwọn láfẹ́ ní àwọn aláwọ̀ àpẹẹká láì nínú ọmọ ẹgbẹ̀ nínú èyí òun ló pa tí gbóòrùn ẹgbọ́ aláwẹ̀ bí ń dáṣẹ́ ní àwọn bàbá wa wọ́n aláwẹ̀ aláàwẹ̀ lè jẹ́ ni tó ní ìkan lọ́wọ́ ẹni ọ́ sì pé ká bọ́ oníta ní ski aláìní inú ọ̀sẹ̀ ó lè já láìní tí nǹkan ó lè já rìnrìn àjò ó lè jẹ́ aláàrẹ̀ tó ń wo gbà rẹ̀ ta lè bú àbá àríwọ́ àdìbò àmọ́ sí láìsí náà bá tágẹ́sẹ̀ tó tó jẹ́ aláàrù ìbéèrè kejì wá ní pé ṣé àti sàhúrà àti ìtọ́rù ní táwọn bá ti gbóúnjẹ

so ṣáàrùfù pé kó jáláwẹ̀ sílẹ̀ ṣáàrùfù ní ìtọ́rù àti ṣàwọ́ oúnjẹ ìjòkó kan náà tọ́lọ̀ máa ń dáyàn lọ́lá o pé ẹ̀ ti wá rú pé rẹ̀ olè rẹ̀ ìyẹn ti wá rí ìmọ̀bọ́n tó gbàrẹ́ lọ́dún ẹ̀ mú mọ́ ṣá tí ó tàbá ní kọ́sọ́mà fẹ́ pé wájú ọmọ kí ó ní àbújá náà káwọ̀wà rò pé ìdá jọlọ kẹmìdé bá kò ní ìtàn ní ìpótán àfáàfẹ́ ìbá ṣe báyìí tó bá ti ṣàtìlá ẹ̀dẹ̀ máa kalẹ̀ pé ẹ máa ṣètò nǹkan kò sílẹ̀ ìpínlẹ̀ kò sí kí ni jọba kò sílẹ̀ àmáwà aláṣẹ yìí ò èyí táwa tó fẹsẹ̀ rí à ní pé ká bọ́ nídòkú pẹ̀ káwà ló jẹ́ tútù lágbé fún tàbí ní múdù méjì lẹ́kan ẹ̀fẹ́ wá ti gbé múdù ló jẹ́ tútù fún à kò lè jẹ́lẹ̀ kan mọ́ ohun èyí ó jẹ́ bí ẹ̀mẹ́ ló pèlè jẹ́ bí ẹ̀mẹ́jì àmọ́ ìdájú ẹyọ kan níṣẹ̀ yóò kà sílẹ̀ mọ̀ ń wá fara ìṣibí dìríkà kan àbọ̀ lọ́wọ́ yín méjì ní káàrin sí à yóò jẹ́lẹ̀ méjì yóò jẹ́lẹ̀ mẹ́ta bá wà ọ̀rọ̀ fún yí mọ́ ọlọ́mọṣẹ́ àwọn ọmọ ọ̀sán ìjọ kan lè bá yàwó rẹ̀ gbá àwẹ̀ ìlú obìnrin tó sọ ní ìgbàgí ni ìgbà tó mọ́ tó di ọkọ bá yàwó gbá rẹ̀ ọlọ́mọdé àríkùtù yàwó o ní tó bèèrè bá ní gbèsè àwẹ̀ lọ́rùn bí ó rẹ̀ táwá lé òkú yóò dálàáfíà yóò dálàáfíà yóò dálàáfíà ó sì wá jáwẹ̀ bí lẹ́rẹ̀ صام عنه وليه صام عنه أخرجه من Ànábì lẹ́ni bá kú kí gbèsè àwẹ́ ń bẹ lọ́rùn rẹ̀. Ànábì ní wà líyù rẹ̀ kò lè kó bá sán. So níbẹ̀ yẹn, àkọ́kọ́ wà líyù fómìnrin lọ́kọ̀ rẹ̀. Ọkọ̀ rẹ̀ ló káwọn ẹlòmí náà rí ní àdíìsì yóò sọ̀rọ̀ ń pa àpẹẹrẹ mọ̀dánà tí àwẹ̀ tí àdíkì jẹ́ rípa òun ni àwẹ̀ mẹ́bẹ̀ pé obìnrin ti tẹ́ẹ̀tẹ̀ pé tọ́lọ̀ bá ṣe báyìí òun gbàwé ọjọ́ báyìí ìgbà tó lè yẹ wá dé wá láǹfààní àti ìgbà tó ṣe rọ̀mọ̀dá àwọn àbà ti dé ní ìtọ́lọ̀ ọ̀rọ̀ bàbá tí ó ṣọ́lá nìkan àríwá mọ́ sí alára mọ́ àwọn ọ̀tọ̀ Àìkọ́mà, ìkọ́mà bá ń lẹ́rẹ̀ kọmọ rú kọmọ mẹ́rọ kọmọ àwọn kọmọ ṣe وقع مبانيه بعدين بارك الله تفضل مرض ملوك على الجواب أي لا يرجى ملوكه لا يرجى ملوكه إذا كان المريض لا لا يرجى ملوكه فإنه يكون صيامه في طعام تشكيل فمنزلته منزلة الشيخ الكبير الفاعل المريض هذا عالم العلم يقسمون المريض إلى قسمين مريض يرجى برؤه أي يرجى براءته من المرض ويرجى شفاؤه وثاني آه، لا يرجى براءته فالذي كان مرضه مرضا شديدا لا يبدأ أنه سيشفى منه فإن مثله مثل الشيخ الكبير وحكمه حكم وعلى الذين يطيقونه فدية الطعام وأما المرض الذي يرجى أن يبرأ منه المريض فحكمه حكم فمن كان مريضا أو على سفر فعدة من أجداده fáńkì jọwọ́ àbáwọ́ àbáhá ìbéèrè ti pé aláàárẹ̀ tí a lérò kó lè wúsàn bí ààrẹ kí ní ìdájọ́ ààrẹ ara ní méjì lára rẹ̀ aláàárẹ̀ táwọn orúkọ pé yóò pọ̀ bí ààrẹ pé ó ní màdíyà ní typhoid ní kéde pẹ̀lú àwọn orúkọ pé ẹjọ́ tára rẹ̀ nípa yá yóò máa san àwọn ẹ̀rẹ̀ padà. ìdájọ́ tí ẹni wọ̀n káàrì pàdéjọ́ àwọn àdáṣàbà nípa ẹ̀dà tó gẹ́lẹ̀ àjá mẹ́rin. àbẹ́ni tó bá láìsàn táà lérò pé á mo yá lórí ìlànà ní tó súnmọ́ nípa àwọn táà mà tí wá ìsàn táà ìmọ̀ ń ṣe wọ́n máa ń bá àwọn. kí ni ìdájọ́ rú òun bẹ́ẹ̀ wọ́n ní ìdájọ́ tí ìdájọ́ ṣe fún tàbí ìrúfà àdùn àwọn ìgbéyàtọ̀ wà alàlẹ́lẹ́ ìtẹ̀kúnnáwó fìdíyàtọ̀ tààrùsì òun ti nígbàtọ̀ àwọn àgbàlagbà arúgbó torí tó jẹ́ àgbàlagbà arúgbó gbàdájọ́ fìdíyà o ní pé lẹ́yìn ogbó tó níyẹn kò lè di ọ̀dọ́ mọ́ ṣọ aláàrẹ̀ náà tó yẹ pé ikú lókù táwọn retí táwọn pé lẹ́yìn ikú yẹn kò lè ní قال وانتم جزاكم هل هل يجب ان تكون الفديه للطعام؟ هذا نص الرد وعلى الذين يطيقونه فدية طعام وهل يعوض عنها بالمال؟ هذا قال به بعضهم لكن الصحيح ان الله سبحانه وتعالى قال فدية طعام لا يجب ان يكون طعاما الله اعلم تفضل وإليك النار شكرا لا لا أفهم سؤالك في أعيد أعيد البيان بين لا إذا لم يكن بمنزلة الطعام هذا يشيح طعامه يشيح طعامه أما إذا كان بمنزلة الطعام له فهذا لا يشيح هذا ما يسمى من بالتدرية بالتدرية الله سؤال آخر تفضل عليك عندك كيف إيه، ما تقولون صلى الله عليه وسلم ó ها طيب عفاني àdéhìí wá pà àbọ̀rọ̀ jẹun tó dáa àbọ̀rọ̀ mọ́mí lórí ìgbó ìjẹ́ àdéhìí wá pà àbọ̀rọ̀ mọ́mí gbòhún gbòhún rẹ̀ kan náà ìbọ̀ sálẹ̀ wá rìn lọ yí wọ́n páyẹn gẹ́ ṣé àlè máa jẹun lórí rìn àkọ́kọ́ àdéhìí tó ní ká máa mọ́mí lórí ìgbó àdéhìí tó bá ṣùgbọ́n tó wá láti ìjìnlẹ̀ ìfàgbẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam fún omi zẹ́mzẹ́m kọ́ ìmọ̀ orí ìdólé àtàbíwá àfáà ní ìbàyàn ìjọwàjì tí ìpìlẹ̀ ní ká náà lórí ìgbó àmọ́tíkọ̀ díṣà ìtàṣí tèjì bá dé ìṣìlá ìtàkùnmí ní orí ìgbó torí ìgbó nù then a mú mi gbogbo súnà yẹn súnà tó ìfẹ̀ ilé yàrá a ní kọ́lọ́dọ̀ àtẹ́bíṣọ̀n láàtọ́nà yóò wà gbómi báyìí bismillah alhamdulillah bismillah alhamdulillah bismillah alhamdulillah fún àmì tí wọ́n gbé sọ́lọ́lá rẹ̀ ìjọ wá wá ní ẹ̀rí pé ẹgbọ́dọ̀ omi gbóògbó èyí tí mẹ̀rí tó sọ̀rọ̀ àmà àrífẹ́ yìí yóò sí o gbogbo kẹ́kọ́ lè mẹ́rin ọmọ

èyí tó bá láàáfíà mojú òní ká mú mi ká sì gbé kú àní ká mọ mú mi yíwà ní sípìlì ẹ máa mú bẹ jùlẹ súnmọ́ ìdá púpọ̀ o àlẹ́bí ti kọ́ àwọn ilé ìtẹ́lú tí ra ẹgbẹ́ náà bíṣà lẹ́gbà Muhammad sọ súnmọ́ ọlọ́run kó sí àlékún ìgbóyá àti àlékún ìgbà ẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wọn so ilé yìí kò sí láìpín ìlú àbẹ̀rẹ̀ àwọn ààrẹ súnmọ́ àjọwánú àti bísmìlá ẹbá tó ayọ́ bá ṣe alhamdulillah bismillah alhamdulillah bismillah alhamdulillah a máa wá jẹun lórí ìgbó àwọn onímọ̀ wọn bí ẹ̀wọ̀ wọ́n dàbí rọ́bí ṣọlọ̀ báyìí rahimah allah wọ́n lómi tán ní amọ́mù lórí ìgbó mọ́mùmí lórí ìgbó na wí wọ́n ní wọ́n ní amọ́mù mẹ́rin ọmọ bá wọn fà má mú mi lórí ìtúlẹ̀ ìpé wa ibi ẹ̀rí bá sì kúrò sí lọ sí kí ní jọba ẹ̀rí ò ní má mú mi ní ṣùgbọ́n àwọn oníwọ̀ wá pé ẹ̀yìn pé lóòótọ́ ààrẹ rí má mú mi lórí ẹ̀rẹ̀ àwọn ajá padà sínú ọ̀wárí alìmọ̀rú àmì ìjọmọlúwà pé ìjọ bẹ́pọ̀ ìjọmọlúwà bí mú kí láwọn afáàfi nínú tó tako ẹ̀kọ́ àti ìjọmọlúwàbí onílé ìwà tó jẹ kọ máa jẹ wọn wọn náà kí n pàdé ìwọ́n náà kọ máa jẹ wọ́n náà sàpá láti bá gbogbo àbí wọn náà sàkọ́ yálà tí wọn náà kọ́ ní ìrìnà tí ń bọ̀ pẹ̀lú àfáà yìí nígbọ̀n tí wọ́n náà wá ní kí wọ́n máa jẹ lọ́sùn báyìí ojú òdò wọ́n gbogbo ojú ó ti wọ́n náà pé áá ṣáàjú ti wà á bí sí wà tó ó ya pa àlùmára àlùmọ̀ ó láwọn mélòó yẹn ìdí mọ́ bá wọn yìí wọ́n gbọ́ jẹun tó yẹ kó jẹun tó yẹ kó jẹun ẹwà balẹ̀ ní jésù wọ́n wá ti káwọn méjì kan ní ìgbọ́ ń pọ̀ láti rí náà láti kọjá ẹni àlejò kan wọ́n ń bọ̀ lẹ́yìn ìgbọ́ náà wọ́n tẹ̀lé mọ̀ lẹ́yìn kó kàn káwọn bí ẹni jésù lẹ̀ oúnjẹ ń ta kò tún wá lọ sí bí ẹwà ń jẹ ah, Ah, àwọn kìí kan bẹ adáp ó lè ẹlì mọ́rí ẹ̀rí tó tapò àmọ́ tapò ìwà jẹ́ ọmọlúwà àwọn tí ṣe ń pàdé sínú yí àwọn tí mọ́ sí ń pè ní mòrúwà àbá ọ̀rí nǹkan kí ni mòrúwà lè kó bá kí ló lè kó bá lára rọ́rí yóò kó bá àdánà tó kò bá tí ó kò bá ká lè gbọ́ ọ̀rẹ́ ni wọ́n bí a kò ní ìwà ẹ̀wọ̀n yóò mọ̀ bá wa ọlọ́wọ́ sàrẹ́gbà ìwọ̀n tó ti dá yóò gbọ́ já sọ́dọ̀ la ṣe nígbà ìfọ̀pá ìgbẹ̀lá ọ̀sọ́ ìlà ọ̀sọ́ ìlà ọ̀sọ́ ìlà ọ̀sọ́ ìlà ọ̀sọ́ ìlà ọ̀sọ́ ìlà ọ̀sọ́ ìlà ọ̀sọ́ ìlà ọ̀sọ́ ìlà ọ̀sọ́ ìlà